Part D. Reply B, GB, or P. Aba B. Aba GB. Apa P. Oba. B. Ogba. GB. OPA p. àbọ̀n. b. àgbọ̀n. gb. àpọ̀n. p. OPA p. àgbọ̀n. gb abọ́. b. àbọ̀n. b. apọ́. p. àgbọ̀n. gb. agbọ́. gb. àpọ̀n. P. Abọ́. B. Ọba. B. Ọ̀pá. P. Ọgbà. GB.